wò ó o like mi àbí o like mi nǹkan tó wà ń lẹ̀kọ́ lélẹ́yìí nísìnyí o fídíò yìí oníkálukú gbọ́dọ̀ share ẹ̀ ni tó bá láìkì mi èmi gan òkú ẹ jẹ ṣùgbọ́n fídíò eléyìí wàá ṣí ẹ̀ fún àwọn tó láìkì àwọn alápàtà ti kún ta nísìn ọwọ́ pálábá wọn ti ségi gbogbo ẹ̀yin ọkùnrin ẹ̀yin bá lélé bóyá olóṣó ló fẹ́ lọ gbé tójú ìyanu má dárò bíi bi oníke tó ń rìn kiri bi orí tó ń jungi ìwọ ya lélé ò ní dágbére ibi tó ń lọ ò ní jẹ́ káwọn èèyàn mọ̀ pé ibi báyìí ló ń gbà àwọn alápàtà sì wá ń tà kí ọkọ kó ṣí ẹ fídíò yìí fún ìyàwó ẹ kíyàwó ṣí ẹ fún ọkọ kọ́mọ ṣí ẹ fún àwọn òbí kẹ́yìn òbí náà fi hàn àwọn ọmọ yín wípé àwọn alápàtà ti wà níta àwọn eléyìí ò pẹran ta o wọn kì í ṣe màálù náà ń pata o wọn ò pe wúrẹ́ tà wọn ò pa ògúnfe tà ó fẹ́ gbọ́ ẹran èèyàn ni wọ́n ń tà bóyá ìkà ni kí n pe léyìí ni bóyá ọ̀dájú ni tàbí ká ní ṣé ìlú ló le tó báyìí tá a bá sọ pé ìlú ló le ṣebí àwọn náà èèyàn ni wọ́n kéré tí wọ́n pa ara wọn kí wọ́n ta ara wọn no at least wọ́n lè pa ara wọn kọ́ ní káwọn èèyàn bá wọn ta wọn káwọn èèyàn fi jẹun but to my surprise ẹ ní fẹ́ gbọ́ orúkọ àwọn tí wọ́n dá hmm. kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ hmm. torí màá búbà parọ́ mọ́ mi tí ẹ ti wá ń sọ̀rọ̀ nígbà míì mi fẹ́ bílíìfù ọ̀tẹ́ nìyẹn bá sọ àyàfi tán bá mú àwọn onítọ̀hún tán ṣe kọnfàmẹ́ńtò tàbí pé lóòótọ́ ni wọ́n kà títí títí títí wọ́n kà odidi ọba wọ́n ka ọba ẹ̀yin ọlọ́pàá ẹ ṣe investigation yín dáadáa o ẹ má lẹ́nìkan ti fi kùránì búra fún yín o I am not supporting the ọba neither am I against the ọba but please do proper investigation ẹ má jẹ́ kẹ́nìkan fi kùránì búra fún yín màbúbà fi kùránì búra fọlọ́pàá ńlọrin wọ́n nítorí ọ̀rọ̀ tó sọ òótọ́ ni do proper investigation ẹ ní fẹ́ gbọ́ o wọ́n ní ọba yẹn sọ wípé ẹ máa gbọ́ lẹ́nu tiwọn ọmọ ọba gangan àrólé ọba ọba lọ́la gangan gangan ni wọ́n sọ pé ọba ní ká bá wọn hmm. tó bá wá rí bẹ́ẹ̀ tí kábíyèsí bá lè ṣe bẹ́ẹ̀ fún ọmọ tó bí nínú àwọn aráàlú dáràn ẹ máa gbọ́rọ̀ lẹ́nu èmi kọ́ ni mo sọ o. So kí ló tó rànjú mọ́ mi ṣé mi ni mo sọ̀rọ̀ ni wàá wá gbọ́ price tí wọ́n ní kó máa ta odidi orí èèyàn wàá gbọ́ kódà aláàjì ọmọ títí wọ́n mú aláàjì aláàjì aláàjì tó re tó bọ̀ báríkà ẹrù ẹ bá ẹmọkùnrin èlé má rẹrìn ìṣesí òtèmí ọlọmọdé ní rí bànújẹ́ láyé mi ẹ̀yin náà ní rí bànújẹ́ aláàjì tó ré mẹ́ka tó bọ̀ báríkà ẹrù ẹ bárí ẹja gbọ́rọ̀ lẹ́nu aláàjì. of human parts. There are 10 the police have arrested so far. Mm. He used to be a cemetery attendant but due to increasing demand for fresh human parts, Ademola had to diversify into luring, killing, and selling fresh human parts. ṣé Ademola, gbọ́ Adémọ́lá mọ́ṣúárì attendant ni mọ́ṣúárì ló ti ń ṣiṣẹ́ tó yẹ kó ra máa gba owó iṣẹ́ ẹ̀ jẹ́jẹ́ kó ra máa gba tó ń ṣùgbọ́n tó pé wọ́n ń béèrè fresh by popular demand wọ́n ń béèrè tútù fresh one fresh kíni fresh ẹran èèyàn Adémọ́lá wa bẹ̀rẹ̀ sí ní pa èèyàn ta kó tó di pé mo máa ta fresh yẹn á ti máa ta òkú náà o <laughs> àgbá ọkọ ara ayé ò Nàìjíríà èrè ọ̀run gan ò gbádùn ara ayé ò sinmi àwọn tán kú sọ̀rùn gan wọn ò gbádùn once it is been buried we call it dry either it is still cold it is still since we are not the one that murdered the person it's not life killing it was buried already so we call it dry down and i was in okay there was a local bar there i did go there to drink normal they know me that i did travel there consistent place since about four five years then the guy now met me maybe a week to the time I'm coming back to Lagos, that I don't let me go to Lagos with you. That is okay. So actually, I saw the opportunity because they've ordered already. So I called Oshet. Chembo, Ademola, èèyàn bó You ń sọ̀rọ̀. Yìí tán bá tó bá wà ní sàárè, àwọn máa ń pè ní dry one gbígbẹ. Ó jẹ́ big bed. gbígbẹ, àbẹ́já gbígbẹ, big bed dèbẹ̀rù ọlọ́run wo english tó ń sọ lẹ́nu bó ṣe ń dán mọ́rán ṣé ká sọ pé torí pé o kàwé ò ríṣẹ́ ló sọ ẹ́ dìdàkudà báyìí wọ́n ti pé àwọn míì kàwé ju tiẹ̀ lọ táwọn ò tiẹ̀ ríṣẹ́ rárá wọ́n tẹ̀sí ń ṣe mọ́ṣúárì attendant ẹ jẹ́ káwọn òkú olóòkú àwọn ìyá oníyàbàbò oníbàbà tí wọ́n ti kú kí wọ́n lọ forí lóṣù ká ẹ tún ń ta páàtì wọn kò wá ká ẹ lẹ́nu mọ́ One demand ń dìmáàdì fresh one kò lọ bí àpàlọ́ ẹgbọ́n lòun lọ bí àpàlọ́ lòun ti lọ bí àpàlọ́ yẹn lọ mutí tipẹ́ bí àpàlọ́ tó lọ ti lọ mutí wọ́n tún ti dìmáàdì fún demand. láì ṣe pure water. well i don ṣàtúwà someone is coming to Lagos the order was woman head hey! the heart the hand and not occasionally the leg but not always. èèyàn ń bọ ó pe ọ̀ṣẹ́ ìtura orúkọ ọ̀ṣẹ́ ìtura orúkọ babaláwo nìyẹn o wọ́n béèrè head wọ́n béèrè hand wọ́n béèrè ọkàn èèyàn báwo lẹ ṣe yọ láì ṣe dókítà báwo lẹ ṣe fà yọ ẹ̀yin èèyàn ibi tẹ́ bá ń lọ ẹ máa dágbére ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ ẹ̀ ní ṣiṣẹ́ wá ẹ̀ ní ṣìrìn o ẹ̀ ní ṣìrìn ẹ̀ mọ̀ dágbére ẹni tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ̀ má wáṣẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ ẹ jẹ́ kó yá wa àwọn boyfriend yẹn fi wọ́n hàn lé àwọn girlfriend yẹn fi wọ́n hàn lé tẹ́ ẹ bá ń lọ̀dọ̀ wọn ẹ jẹ́wọ́ demola ò ṣèyí tán demola Ah àgbákò ni ẹ o tó wá pè pé nìkan ń bọ̀ lẹ́kọ̀ọ́ ṣe ń sọ̀rọ̀ ohun èrò lé kò sí kóhùn gbé kínní ohun bí ọmọ wọn ọmọlúàbí ni who do we trust o ṣe gbọdọ̀ share fídíò yìí o ẹni tẹ́ ń lórí youtube ṣe ti tẹ thumb up kí fídíò yìí rìn ṣe ti tẹ comment ẹ ti kọ comment yìí síbẹ̀ lè kọ as many comments as you want tí ó bá ṣe ń sọ̀rọ̀ táwọn analyze ẹ bá bá kọ comment bẹ́ẹ̀ kó pọ̀ dìmọ́ tí kọ́mẹ́ntì ẹ bá pọ̀ dìmọ́ tí thumb up sí yín lọ dìmọ́ tí fídíò yìí rìn ẹ̀ tẹ́ wà lórí Facebook ṣé ẹ ti like fídíò yìí ẹ ti lẹ lọ́wọ́ ẹ ti share ẹ bá wa share káàkiri lórí YouTube lórí Facebook káwọn èèyàn rí bó ṣe ń lọ àgbákòrè o orí èèyàn náà dá Nàìjíríà bí orí ògùn ah! fẹ́ ẹ nífẹ̀ẹ́ gbọ́yé tí wọ́n ta orí odidi èèyàn ààyè èèyàn. <laughs> Hmm. We were drinking, the guy was taking the cigarettes because he drinks a lot. I'm ah, a drink a lot. So I don't know how they want to come and but you last how they want to do the work. Mm. So he, work. he he went maybe twelve footsteps ahead of where we are and placed the four pieces of cola down. And immediately the guy picked the cola nuts, turning back, the man shot more immediately. died on the spot. So around 12 30 or something. we started working. I don't know before you started working on him. kólá náà títí máa yẹ jù lẹ̀lẹ̀ tí lukman lọ́mọ ọlọ́run ṣàánú wa o wọ́n jà ṣèrìn tọkọtọmọ táyà tọmọ tẹbí tara o wọ́n jà kàgbá kó àbúrò àgbákò burúkú ni lukman ó kò yí o kí ni kólá náà obì kílẹ̀ jù kalẹ̀ tí lukman bẹ̀rẹ̀ tó ń tẹ̀dẹ̀ yín níbọn ẹ̀dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀dẹ̀ kúnlẹ̀ àbíyamọ ẹ̀dẹ̀ wọ́pẹ̀yàn ló gbé lukman yẹn sínú oyún tó dẹ̀ bíi ẹ mọ̀ pé love kà máa wà i don't judge tó bá pé ìyá lukmọ̀nù àtàbà lukmọ̀nù náà àwọn náà ò ti bẹ́rí èèyàn rí tí ìran lukmọ̀nù náà ò ti bẹ́rí èèyàn rí ẹ̀yin tẹ́ ẹ pa lukmọ̀nù ẹ̀yin náà ó gbẹ̀san ó lè jẹ́ yín ó lè jẹ́ àwọn ọmọ yín torí there's something called love kàmá ohun tá a bá ṣe lénìí ọ̀rọ̀ tán ni generation yìí gan lè má jẹ́ ẹ lè jẹ́ díẹ̀ ẹ lè jẹ́ díẹ̀ mẹ́kẹ́fì tó kù ṣe sọ fẹ́ ní àfáwọn ọmọ yín èyàn ò bẹ̀rù èyàn òyìn ọlọ́run mọ́ o ẹ ní fẹ́ gbọ́ iye tí wọ́n ta orí Lukman iye tí wọ́n ta odidi orí ah Adémọ́lá ò ṣèyí tán èèyàn dẹ̀ ló bí wọ̀nyí náà. Hmm. cutting and dismembering the body and everything I picked what alaji, what they ordered the head the heart the left hand the left hand the barber have taken have taken one the left hand and blood. Ah. Hey. Baba and hey. Balogun, my friend. They, they put the what's it called the other part into two. Baba took his own. Which one? They said which one am I taking? Like I said, I can't pack everything. If I need anything, I will call Balogun. Maybe we'll meet. He said they have so far killed. Before they have so far killed, mo fẹ́ bèrè when Alhaji tó ń dìmáàdì fún orí ọkàn àyà kinní nígbà tẹ́ ń pín ẹ wá ń bèrè lọ́wọ́ ara yín pé èwo ni wọ́n fẹ́ mú ṣó jẹ́ bisikíìtì àbójẹ́ sweet onígi tẹ́ ń select àbójẹ́ ice cream tẹ́ ń sọ pé flavour báyìí lèmi fẹ́ strawberry flavour lèmi fẹ́ kíní kan chocolate flavour lèmi fẹ́ ẹ wá ń sẹ oníkọ kí mú tèmi ẹ wá mú ta ní ara èèyàn bíi tiyín nàìjíríà yìí bà mí lẹ́rù o nàìjíríà ti di nǹkan mi o àwọn èèyàn ti di zombi o àwọn èèyàn padà di fáńpáyà o ní nàìjíríà wọn àti wá di nǹkan ẹmọ gbà wá kí ni èyí ń ẹmọ gbà wá ó di ní èèyàn lè bẹ̀rẹ̀ sí ní gé báhùn báhùn ẹ ní ṣe oríire yìí tọ. two people the only person i can say maybe i regret is Look mm. like I say his name. But has even given me one part when I traveled to Okeo, which I met him around Iguawa. He revealed a king contracted them to kill his Chagba, son Chagba, so he Chagba, could use his body parts. Just to kill. He said, no, he needs the head. In fact, everything entirely, but he's going to pay well. Allah. God, a king, ọba contact wọn. láti bá wọn pa ọmọ tó bí nínú àbọ̀bá kọ́ ló lọ́mọ ni kábíyèsí wẹ́pẹ́ yìí kọ́ lẹ́ lọ́mọ àdèmọ́ ṣé bí ẹ̀ẹ́dẹ̀ sọ pé kan lọ ṣe DNA test ẹ̀ tó bá ṣe pé lóòótọ́ ni o tó omi gbóná lẹ́jọ́ ọlọ́run níjó dàjọ́ wa bí irọ́ ni bóòótọ́ ni èmi ò mọ o torí àwọn èèyàn náà ń pa àgbákò irọ́ àwọn èèyàn ń parọ́ o èmi ní fóbíà fún trust àwọn èèyàn máa ń pa irọ́ gan so tó ẹ pé irọ́ tó ẹ pé irọ́ ni ẹ mú wọn dáadáa o ẹ má yẹ kán sọ pé ẹ ti fi kùránì búra lẹ ẹ ní ṣe investigation o ṣùgbọ́n tó bá yẹ kó tọ́ ní kábíyèsí kí ló dé ṣe ti ṣe DNA test wọ́n ní ọmọ yẹn kọ́ ẹ̀yìn kọ́lẹ̀ níní odidi àrólé ọba odidi ọba lọ́la ọba wa pòun kó bá wọn pa kán pa wọn pa àrólé àrẹ̀mọ àbí kí ni wọ́n máa ń pè eléyìí lẹ́tìkẹ́ hmm, ó gan tí o ẹ bá gbọ́ ó gan tí o ó gan tí o lélẹ̀ ẹ bá mi ṣe wọ́n sọ pé ò láìkì mi tó wà láìkì mi gan ò láìkì ẹ ọlọ́run èmi omi bẹ̀bẹ̀ fẹ́ni tí ò bá nífẹ̀ẹ́ mi èmi gan òkú ẹ jẹ ọlọ́run the video save lives báwa ṣe ẹ̀ fáwọn èèyàn kó lè save ẹ̀mí She is the receiver and his huge demand for human parts put Ademola hey. under pressure. wọ́n pass on the phone. fóònù pé èló ló ń ta orí èèyàn fifty thousand. fifty thousand kí dollars pounds ìlú gan ni yorùbá àti ẹ̀jẹ̀ odidi orí ààyè èèyàn tán pa láàyè fifty thousand naira èló don't need dollar ẹni pé bí thirty two dollar wọn fẹ́ ra snacks bí wọ́n ń ta odidi orí èyí èló ni ní pounds èló náà ṣẹ́wó lé nínú ṣọ́wọ́ ti di one five àbí one five plus lọ bá mi download tap tap send ẹ lo promo code orúkọ mi abiola tts tap tap send tap tap send orúkọ tèmi ẹ lò fún promo code yín abiola tts kí ẹ gba bonus ní first transaction yìí wá kọ́ send owó bá gbogbo là ń ṣe pounds à ń ṣe dọ́là à ń ṣe euro gbogbo là ń ṣe àgbákò rẹ̀ fifty thousand naira odidi orí ọmọ èèyàn. ó ní ọwọ́ ó ní twenty five èló ní ọkàn. ọwọ́ èèyàn twenty five thousand naira <laughs> ó rà pé twenty five àbí thirty ló pè yẹn náà ọkàn èèyàn èmi tètè bó bóyá tètè. ọkàn ọkàn èló lọ kan màálù èló lórí màálù let's ask okay let, it, let us bring it down èló gangan ni orí ògúnfe wọ́n ta àgbo léyà ní one million èló àgùntàn torí ẹ̀ ní one million èló máa ta rẹ̀ èló àgùntàn ta odidi ẹ̀ ní one million èló máa ta orí ẹ̀ ta apá ta ẹsẹ̀ ọkùn odidi èèyàn twenty five thousand naira. Hmm. ó bẹ́ẹ̀ náà ń ṣe owó yẹn bó ṣe ń ṣe owó yẹn sí mi èmi ń ṣe fún cash. cash. tó bá dẹ̀ ti ṣe tán tán bá ṣe kábi kó wọn á wọn ẹlẹ́ẹ̀kejì náà the same thing bó ṣe rí náà nìyẹn. ó ní kálukú wa gbé the past rider ló máa wá gbé àbí. Hmm. tó máa ti ṣe tán ẹ̀ẹ́dẹ̀ yẹ kẹ́rin ó yọ ọlọ́kàn mi tó máa ti ṣe tán báyìí kankan wá gbé tiẹ̀ gbé èèyàn pàtì èèyàn. lóòótọ́ ni mo ọ̀dọ̀ mi náà ń gbé wá tí wọ́n ti ń sanwó fún. Ah! others spoke on their roles in the heinous act. what you we we we you recovered from mama's house is the son that even used that thing to that extent mama knows everything. Stop. police say people should be. ṣe mama knows everything yapa wo ìmọ̀ọ́sẹ́ tó say wọ́n ní gbogbo tán ìkọ́fà ń lé ìyá nìyá mọ̀ ń pa ẹ̀ ọmọ ẹ̀gán mọ̀ ń pa ẹ̀ bí irọ́ ni bó tọ́ ṣàwádìí dáadáa bí irọ́ ni bí òótọ́ ẹ ṣàwádìí dáadáa. Hmm. Someone that even use that thing to that extent. Mama knows everything. Hey! They say people should be cautious about those they associate with people should be careful the kind of jobs they accept. This person was asked to come and work on the pig farm. Um, so people need to be extra careful and let somebody know where you're going to. The police are also after most suspects in connection with the gang. ṣẹgbọ́ wọ́n ní wọ́n sì kú ń ta o àwọn tí wọ́n rí mú nìyẹn o wọ́n ní wọ́n sì kú ń ta wọ́n ní now ibi tá a wá ń lọ nísìn ó ní wípé two months kò ní sí iná. No? ní Ondo Èkìtì two months yo now let's go Ondo Èkìtì residents ah, okay. to experience two months of power disruption oṣù méjì náà ni kò ní síná the transmission company of Nigeria TCN has said that Ondo and Ekiti residents will experience two months of power disruption tcn iná wà lójúkojú báyìí wọ́n ń gbèyàn i hope this is not an opening door for Fulani herdsmen láti operate i'm asking ni o mo ń béèrè ni o. two months ni wọn ò fi ní níná ṣé gọ́vnà Ondo gọ́vnà Ayédátiwa please ṣe é máa da àwọn ọlọ́pàá síta ṣe é máa da sójà síta fìjìláńtì àtàmọ̀tẹ́kùn kọ́ odidi oṣù méjì tí Ondo àtèkìtì yóò fi ní níná ṣé nǹkan ò ní ṣẹlẹ̀ iná wà lójúkojú nísìn gan nǹkan ń ṣe àwọn èèyàn wọ́n ń gbèyàn anyhow bìlìntàsí blackout táwọn èèyàn ò ní rẹ́ni tó ń bà tẹ́ni tó wọlé kò sí owó láti ra epo sí jẹnẹrétọ̀ o ṣe bẹ́ẹ̀ mọ̀ yẹn ṣẹ́ni tó ń gba forty thousand àbí thirty thousand salary ló máa lè ra epo six hundred naira sí jẹnẹrétọ̀ kò sí owó àti ra epo sí jẹnẹrétọ̀ gọ́fúnà ayédá tiwa alpha kí ni assistant ẹ máa ṣe fáwọn èèyàn two months yìí ah, a whole Ondo and Ekiti. ṣé wọn ò lè ṣe kí street kan níná kọ́ fi ṣe bẹ̀yẹn ni Canada street àbí ẹ máa no let's do it this way owó wà Nàìjíríà gbogbo alamọ̀pọ̀ owó wà Nàìjíríà tó rárí billions billions billions billions billions tá à ń gbọ́ gbogbo àwọ gbogbo owó Abacha over seven billion dollars tábàṣà jí tí Nigerian government látàyè Buhari tẹ̀tí recover ẹ̀ àwọn pọ́wọ́ yẹn wà nílẹ̀ o bó tẹ̀ yẹ pé bẹ́ẹ̀ ṣe recover ẹ̀ náà lẹ́ ń rí lùtù ẹ̀ lùtù wọ́n dá padà ẹ̀ recover ẹ̀ ń rí lùtù ẹ̀ governor Ayédàtiwa as Ondo state governor ẹ jọ̀ọ́ má bínú sáà ṣe máa pe èkìtì state èkìtì state governor náà ẹjọ máa pawọ́pọ̀ ẹ lè ṣe sólà o fáwọn èèyàn ṣe máa ṣe sólà ṣá èmi náà kàn ń pọn yín lé ni ok ẹ kì í stand as guarantor fún yín ẹ máa ṣe sólà fún wọn ọ kí lẹ fẹ́ ṣe tẹ́ ẹ bá lè ṣe sólà fún wọn ṣe máa ẹ maybe maybe i am just guessing bóyá ma she two months That's láti ah, july first látẹ̀ni ni o the end of august She ṣe ẹ máa she street lights. yes she ṣe street lights ke power pẹ̀lú solar at least street light yẹn máa lè reflect sí àdúgbò kọ̀ọ̀kan. I don't even know what to say about this. people. Is there any ẹ̀yin èèyàn mi ẹ má sùn o ìfìyà Ondo Èkìtì ẹ má sùn rárá kò sí oorun níwájú adájọ́ yín please don't sleep o ẹ má sùn o àgbákọ̀lẹ́lẹ́ yìí o kí kò má lọ ṣàwọn èèyàn látẹ̀yìn o gọ́vnà Ayédàtiwa ẹ má jẹ́ ká gbọ́ pé wọ́n wọlé pààyàn o ṣe mọ̀ pé iná wà ní Ondo church ṣe mọ̀ pé iná wà ní Ondo ní ọ̀sán gangan tí wọ́n ń ṣe church lọ́wọ́ ni wọ́n wọlé ni wọ́n pa over hundred people bó ṣe pé wọ́n pé fifty náà pa forty náà pa kíní kan ni wọ́n pa àwọn èèyàn ní tó wọ́n pa over hundred trauma yẹn sì wà lára àwọn kan o tí ò tí kú òǹbẹ wọ́n pa ọkọ àtìyàwó ìyẹn wà ń bẹ o tí wọ́n ṣe tí tí ó ti kó lára àwọn èèyàn ẹ tí wọ́n gé ẹsẹ̀ méje tí wọ́n gé apá tí wọ́n gé ọwọ́ many people don go through many things o wọ́n ní gọ́vùnà Akérédolú try ngbà because nígbà ìmọ̀ èèyàn lọ sí ẹ̀hún eh, sí kí hospital tí wọ́n wà ìyá ṣẹ̀ṣẹ̀ bá mi sọ̀rọ̀ ìyá yẹn dáa gan ni when Dr. Keredolu, uh, ah, when Dr. Keredolu, eh, um, Governor Keredolu of his blessed memory, wọ́n want to try nígbà yẹn Governor Ayédàtiwa ẹ má jẹ́ àgbọ́ o ẹ má jẹ́ àgbọ́ o àní ṣàgbákò ọ̀sán gangan náà wọlé lóńdó náà pa odidi chọ́ọ̀chì ń o please if you are from Ondo state if you are from Ekiti state please be vigilant o. Oh mi ò mọ kí nǹkan fẹ́ ṣe káyà yàn máa àyà mi ṣà ń já ni because àwọn tí wọ́n ta oríta ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ wọn tán yìí nísìn ṣé mo pẹ́sàn gan-an ń gèèyàn lórí bí àpàlọ̀ tó ń ṣe ṣúùtì lukmọ́nù ṣé ìyẹ̀pọ̀ ní bí àpàlọ̀ yẹn mọ̀ ń pa ẹ̀ ilé tó ń gbé lukmọ́nù lọ báwo ni wọ́n ṣe gbé òdìdí èèyàn say i will work on him you work on èèyàn are you a doctor? You they, they bring it in before you started by 12 you started working on him i don't know even mm, i like you even come by calling blue make my mua i don't like this eh kò ní síná two months two months ẹ dà ẹ dà ẹ jẹ́ kí ṣe báyìí ẹjọ́ tó wí ọlọ́run gọ́vnà Ayédátiwa kí ló kọ gọ́vnà Èkìtì ṣe hmm, Èkìtì gọ́vnà Èkìtì please ẹ̀yin náà Abíọ́dún kínní kan lẹ́yìn náà lórúkọ tí náà àfọlọ́wọ́ bá bẹ̀yìn ẹjọ́ tó wí ọlọ́run tó yọ ọba tó ní tó ní àwọn aráàlú you are the first citizen àmọ́ wípé tó máa wọlé tó máa pa anybody a máa pariwo a máa dákẹ́ náà ni ṣùgbọ́n ẹ̀jọ́ ẹ ṣe dáadáa táìmù tẹ́ wà ń bẹ̀ yìí ẹ fún àwọn èèyàn yín ní security àyàfi tó bá yẹ pé order from above wọ́n ti pè yín látòkè wípé wọ́n bọ̀ wá pa àwọn aráàlú yín tẹgbẹ́ tátìsì yẹn kalẹ̀ torí ẹ̀yin governors wa a trust yín ọlọ́run a trust yín ni wọ́n lè ti pè yín pé tí wọ́n fẹ́ lọ second time o báyìí báyìí báyìí báyìí àbí check a trust yín ẹ sọ kẹ́lẹ́kẹ́lẹ́ fún mi ṣé ká trust yín ṣé ká gbà yín gbọ́ ṣé ká fọkàn wa balẹ̀ ìpè kìí pa àwọn kan pè yín ìpè kẹ paná fáwọn àwọn fẹ́ kẹmọ kó òru là ń ṣèkà òkùnkùn la máa ń ṣèkà o bíyàn bá ṣe lójú ọmọ kò ní farare lọ o ṣé ìpè àwọn kan ti pè yín ipa àwọn bọ̀ wá ń rún àwọn aráàlú yín kẹ bá wọn paná ẹ jẹ́wọ́ fẹ́mi èmi sọ fẹ́ni mọ̀jù ọlọ́run ìbáwòyí lórúkọ mi ẹ sọ fún mi ṣé wọ́n ti pè yín sí kọ́nà ẹ bá gbàgbọ́dé fún wa ìpè ló máa pa yín o. èmi ò kí ń láìkí máa búyàn ọlọ́run ṣùgbọ́n tẹ́ bá gbọ́ pẹ́kẹ́ a máa pariwo orúkọ yín ẹ lè wo pé wọ́n ní pariwo wọ́n ní pajariwo lọ àá pariwo yín àá mú yín sẹ́nu à ìpele ọ̀rọ̀ yín máa gbà o tí pẹ́kẹ́ bá mì ní Ondo àti Èkìtì tí pẹ́kẹ́ bá mì for the next two months ẹ̀mọ̀ pé Èkìtì yẹn ò tiẹ̀ sèfè rà tí wọ́n ti gbé ọ tí wọ́n pa ọba ọba mélòó náà paná méjì àbí mẹ́ta kan ni wọ́n pa àti gbàgbé wọn ò ṣe pé àrántí mọ́ wọ́n polú fọ́n wọ́n pa kọba kan ọba aláyínká òkú náà tiẹ̀ pa ọba aláyínká sí lẹ́yìn tó polú fọ́n tó pọ̀ aláyínká wọ́n tún pa àwọn ọba méjì kan tọ́nà mẹ́ta lọ́wọ́n pa méjì tí wọ́n mórí àwọn ọba tí wọ́n fi kíní yẹn ojúmọ́ tí wọ́n rántí báyìí ló máa ń bí mi jíjọba ilẹ̀ yorùbá wọ́n sórí wọn kalẹ̀ wọ́n forí wọn gbá pàánù mọ́tò àtẹ̀rì tó ti di ẹ̀ bọ́lẹ̀ o so ìlú náà ti pa ọba ṣáwọn aráàlú safe ṣé ká fọkàn balẹ̀ ẹni pé ṣé ká fọkàn balẹ̀ yorùbá wuyì lórúkọ mi yorùbá wuyì lèmi ń jẹ́ o ìjọba ti subscribe sí youtube channel mi ẹ kàn wá subscribe button yín kẹtẹ notification bell yín in case you are seeing me for the first time and you don't know me Yorubawuyi lórúkọ mi I am the one and only Akalolo of Yorùbá land adáwọnlẹ Yorùbá ọmọjọmọlẹ hmm. Yorùbá tí ó pè méjì abẹni ọmọ òṣèlú pààrọ̀ ní tó máa pààrọ̀ tiwa adéwájú federal government tó bá wá sáìn ní adéwájú elédùnmarè yẹ̀dẹ̀ kí ọlọ́run lójú lásán at least to say ó máa kú bí ninety nine times ninety nine times ọlọ́run bá wá sáìn ẹ̀ ni ẹ bá wa bẹ̀ àwọn èèyàn wa o ẹ bá wa bẹ̀ àwọn gómìnà gómìnà ẹ bá wa bẹ̀ wọ́n gómìnà ayédáàtiwa gómìnà èkìtì abíọ́dún kínní kan lórúkọ yìí iṣẹ́ ń lo iṣẹ́ ni ẹ bá mi kọ orúkọ wọn sí comment section ẹ bá mi ṣe kí ni ẹ bá mi kọ orúkọ wọn sí comment section ẹ bá gbọ́ pínkẹ́ tí pẹ́ this not a threat o tí pẹ́kẹ́ bá dún tó bá wọlé pa àwọn èèyàn ńlẹ̀ Yorùbá àárọ̀ mi sí yín fúrọ̀ o lórí lórí títí ọlọ́dà íńtánẹ́ẹ̀tì tàjọ wà yìí àwọn bá yín ẹ̀rọ máa bẹ́ ẹ pò máa bẹ́ ẹ fà àwọn bá yín pọ̀ máa pariwo yín sáyé àwọn ò lágbára àlóògùn àníbọn àní ìkọ̀kọ̀ ṣùgbọ́n ẹnu yìí a máa pariwo yín sáyé o tá a bá ti wálé kẹ́ mú wa ẹ kúkú lójú ti àgbàyà ní gbogbo yín ẹ̀yin àgbàgbàlẹ̀ yorùbá ẹ lójú tì mo fẹ́ pọ̀ ọmọ yorùbá kan sìn tó má ti rí yín tó má ti bá yín sọ on condition ni èyí ni july first gbogbo ọmọ yorùbá ẹ kú oṣù tuntun oṣù ayọ̀ ló máa jẹ́ o èyí ni july first tí wọ́n pa àdùgán àti àfáàfà táì <sighs> sílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ọjọ́ má ní gbàgbé ni ọjọ́ táwọn Yorùbá ò lè gbàgbé láéláéláé táà ní fi táà ní fi dárí Buhari títí láéláé ọjọ́ ẹ̀ ní July first twenty twenty one ọjọ́ náà ní bí àná ọdún mẹ́ta pé it's three years today tí wọ́n pa àwọn ẹ̀mí ẹlẹ́ni tí wọ́n dá ẹ̀mí wọn légbodò tí wọ́n pa wọ́n ní fọ́nà fòrò tí wọ́n jẹ́ kí wọ́n ṣe bàbá àwọn ọmọ wọn dúpẹ́ pélédùmarè yọ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àdìsọmọ aládìkún àdúpẹ́ pélédùmarè yọ hmm. bàbá jẹ́ máa ka ọjọ́ náà nì ah! àdìsá wà á gbó wà á tọ́ bí ṣe fẹ́ fún ẹ kó rí bẹ́ẹ̀ fún mi náà wà á gbó wà á tọ́ o tó yáwó ò ní pẹ́ ò ní pa wà náà ò ní pa àwọn tó lólùfẹ́ wa náà àdúpẹ́. Hmm wọn náà máa jẹ àdúpẹ́ tipátipá ọpẹ́ tipátipá là ń dá o ọlọ́run àwọlá ọpẹ́ tipátipá là ń dá ní èmi july first á gbà wá lọ́wọ́ àwọn àjogún á gba yorùbá nation fún wa á gbalẹ̀ wa fún wa kò wá ní gbalẹ̀ wa fún wa lásán o ilẹ̀ wa á tùbà á tùṣẹ á tù wá lára ayé sọnà ní kiri ayé fòrò ká ayé ń tan fáànù dá máa tan ayé sí i wàá tún pa fáànù díẹ̀ wàá tún pa ayé sí i díẹ̀ tó tutù bá ti ń wẹ̀ tí mo bá ti ń sún kì àtúnjọ yẹn kù àtún máa pẹ́ máa ná ọ báyìí ni nídìí máa rẹwọ láì ní July first awọ ẹ̀jẹ̀ àdùgbọ́n awọ ẹ̀jẹ̀ àfáfà táì tẹ ẹ pa nítorí fóun awọ ẹ̀jẹ̀ ọmọ aládùúgbò tẹ ẹ sọ dẹ̀yìn tẹwọ ẹ̀yìn ó dín adé orí ọ̀kìn tẹ ẹ pa àti jùmọ̀kẹ́ tẹ ẹ pa lọ́jọ́ ta nídìí máa rẹ agbára lọ́wọ́ yìí o àjogún ni gbogbo ọmọ yorùbá tó bá sọ pé máa gbàbọ̀dé fún alẹ́ yorùbá tó ní ìtarí yóò tí tò wọn tó máa ṣe tẹ́ńkíá fún wa ọlọ́run bá wa ṣe sàǹdóró fún ọlọ́run ẹ bá ṣe tẹ́ńkíá fún wa lẹ́dùnmọ̀rẹ́ á ṣe sàǹdóró á ṣe fún yín torí àwọn ò lágbára kankan á ẹ dájú o ẹ dájú ẹ tún níkà pẹ̀lú kíyàn dájú ọ̀tọ̀ kíyàn tún wá ní ìkà ẹ dájú ẹ tún ní ìkà ṣùgbọ́n ọlọ́run àjọyìn lọ lẹ́ẹ̀kan sí Yorùbá Wuyì lèmi ń jẹ́ I love you see you my nation bye bye ó